Mo níwọ̀n. Mo níwọ̀n. Mo níwọ̀n. Mo níwọ̀n means modest amount. Mo níwọ̀n means modest amount. Ìnáwó wa mo níwọ̀n lóṣù yìí ìnáwó wa mọ níwọ̀n lóṣù yìí